gbàdúrà fún gbogbo ẹgbẹ́ òṣèré ẹ ò ní rí ikú mọ́ ikú àkúfà ò ní jẹ́ ti yín àti olórí ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ àti láti kékeré àti àgbà yín a ò ní fojú sunkún yín. nígbà tí ikú pọ̀ láàrin wọn tọmọdé ń lọ o táwọn àgbàlagbà ń lọ láàrin àwọn òṣèré tíátà ságbà súlà ni wọ́n ń sá kiri o bẹ́ẹ̀ ló ní táwọn wòlíì kan wí o wọ́n ní kí wọ́n ṣọ́ra gidigidi o kí wọ́n máa gbàdúrà rẹpẹtẹ kí wọ́n sì àbò fún tó lè bú wọn lọ́wọ́ ojú rí ọlọ́run ọba ni kí wọ́n máa wá o kí wọ́n pa iṣẹ́ èṣù àti iṣẹ́ ọwọ́ ẹ̀tì ewu làálàá jọ̀ǹjọ̀ wọn kó má já sí kọ̀ bí òyìnbó fẹnu ọkọ̀ gúnlẹ̀ ṣá o ọ̀kan nínú wọn àyàndọ̀tun Emmanuel ẹni tí buhari túmọ̀ sí àyọ̀kọ́ ọmọ ọlọ́gẹ̀dẹ̀ tó wòlíì kan lọ prọfẹ̀tì Israel Ọládélé ẹni tó ní Genesis Global Church kí ni wòlíì sọ àdúrà ogun ló ṣe fáwọn òṣèré tíátà lórí ikú tó ń pa kúkúrú tó ń pa gígùn nínú wọn. ah bàbá mi inú olúwa See me and ah, my sister mo dàgbà sí wọn lọ́wọ́ ni o ìgbà tí mo ṣiṣẹ́ olúwa I was so proud of Celestial she's wọ́n ti encourage me but ah, before now mo dẹ̀ gbàdúrà fún gbogbo ẹgbẹ́ òṣèré ẹ ò ní rí ikú mọ́ ikú àkúfà ò ní jẹ́ ti yín àti olórí ẹgbẹ́ àti ọmọ ẹgbẹ́ àti láti kékeré àti àgbà a ò ní fojú sunkún yín mi ò sínú àwọn wòlíì tó máa sọ pé ah, mo rí pé àwọn èèyàn fẹ́ kú àwọn èèyàn fẹ́ kú máa ń gbàdúrà. ẹ wo wọn máa wọn ṣáàdì gbogbo nǹkan tó bá ń ṣe báyìí ó máa ń mọ kedere wọn kí máa wọn yìí àti ọlọmọ ní o àlórí àlórí àlórí dáàbì. Alore TV Alore TV nílé ní lóko ni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóyè.